admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún allah subhanahu wa ta'ala ìkẹ́ àti gẹ̀kọ́ máa bá ànábì wa muhammad àti gbogbo àwọn sàbí ànábì tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa náà ní ìtẹ̀síwájú eléyìí náà ní apá kẹrin lórí ọ̀rọ̀ tí mò ń fèsì lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀ṣẹ́bọ kéékèèké yìí àwọn ọmọ léńjeléńje yìí tí wọ́n ń sọ̀rọ̀ nípa yìí pé allah ò la ẹ̀sìn kankan kò lábọ̀ wá lọ́rùn bí kò ṣe pé kákan máa ṣe fàájì káàkiri náà ni eléyìí náà ni part four ẹ̀ tí mo fi ṣe àlàyé mo ti wá ṣàdéhùn lánàá pé màá wá kó ẹ̀rí wá bákan nínú Quran nínú hadith nípa pé kò sí ànábì ẹyọ kan tí èṣe mùsùlùmí <laughs> kò sí mohammed gbogbo ẹ̀ wá ń sìn ó yí sìgá kò sí ànábì ẹyọ kan tí ò kì í ṣe mùsùlùmí kò sí yẹ̀wùdí nínú wọn kò sí nàṣọ́rọ́ nínú wọn kò sí ọ̀sẹ̀ bọ nínú wọn gbogbo wọn pátá mùsùlùmí ni wọn ibo lẹ́yìn ọmọ yìí ti wá rí tẹ ní àlọ́ ò la ìsìláàmù kò la ẹ̀sìn bọ̀ wá lọ́rùn ká máa sìn bó lẹ́ ti rí ẹ rí nínú ọpọlọ yín ọpọlọ tẹ́ ẹ ti da ṣìnáàpù sí ọpọlọ tẹ́ ẹ ti da tìrìtìrì sí ọpọlọ tẹ́ ẹ ti fi ṣẹ́ bọ pẹ̀lú àlọ́ ò kò wá rí iná má òun ló fà tẹ́ ẹ fi rí iná ìsìláàmù ní gbogbo àwọn ànábì ṣe ó dẹ̀ pa wá láṣẹ ká ṣe ìsìláàmù yàtọ̀ sí ìyẹn mo ti fèsì lórí àwọn ọmọ yẹn rẹ́gẹ́dẹ́ láti ìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ni mo ti ń bá wọn fà bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ torí pé ojoojúmọ́ làwọn yẹn ń join program dáwàtú sàlàfíà yìí bóyá ẹ míìsì tẹ́lẹ̀ ni àbí kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ ni àǹfààní wà fún yín láti rí gbogbo àwọn kan tí mo ti ṣàlàyé tẹ́lẹ̀ màá pe nọ́mbà kan fún yín sìn ẹ store ẹ ẹ save ẹ sórí Android yín kẹ́ wá mẹ́sẹ̀gì nọ́mbà yẹn lórí WhatsApp yín kì kọ́ọ̀lù ẹni kí wọ́n sẹ́ndì àwọn links programu yẹn kí wọ́n sẹ́ndì ẹ̀ sí wọ́n sẹ́ndì ẹ̀ sí ẹ̀yin náà máa gbọ́ ẹ máa fi ṣàǹfààní alẹ́ òde kó wúlò fún gbogbo alápapọ̀ zero eight one one zero six three nine three six six nọ́mbà náà ni mo pè fún yín ẹ já lọ sínú àyà Quran time ọjọ́ náà yìí pẹ́ lọ àbíbò láwa ṣe ẹ já lọ sínú àyà Quran nínú Suratul Baqarah Quran chapter two aya one thirty three ẹ lọ síbẹ̀ nígbà tí àwọn ọmọ yakub anẹsẹ̀ pé yakub anabi ni nígbà tí wọ́n ń dá bàbá wọn lóhùn bàbá wọn tó jẹ́ yakub gangan ó ń bi àwọn ọmọ ẹ̀ léèrè nípa pé ẹ̀sìn wo ni wọ́n máa sìn a ìbéèrè tí yakub bi wọn a ìdáhùn táwọn ọmọ anabi yakub tán fèsì nínú sùúrà tí mo sọ yẹn nínú sọ́ọ̀tù ìbákọ́ ayé àwọn thirty three méjèèjì láàrin ń bẹ. àlọ́ ò ní amkuntu shuhada idhadoro yakuba almaut àlọ́ ò nígbà tí anabi yakub tó di pé àsìkò ikú rẹ̀ ń súnmọ́ òun náà ti rí i pé ah, àìsàn tí ń ṣe yìí ó dàbí pé tọlọ́jọ́ ni anabi yakub anabi ni o àlọ́ ò nígbà tí òun náà ti rí báyẹn ó ti ń rí alamí ṣé èsì pé àìsàn yìí ṣé èsì pé yóò gbẹ̀mí òun kí wàá ló ṣe ànábì ni o àlọ́ ni if kọ́ làlìbà ni ó wá pé ó gba àwọn ọmọ rẹ̀ pé ẹ̀yin ọmọ mi ẹ̀ wà mọ́ tààbùdù náà mi bá a dì kí lẹ́ẹ̀ máa sìn ta lẹ́ẹ̀ máa jọ́sìn fún lẹ́yìn ìgbà tí mi bá lọ tán ó fẹ́ tẹ́sítì ìgbàgbọ́ wọn ó fẹ́ wo ímẹ́ẹ̀nì wọn báwo ló ṣe tó ó fẹ́ wo kí ni àgbóyé wọn nínú Islam ìwà ń bi wọ́n léèrè níjọ́ náà lọ́rùn pé ẹ̀yin ọmọ mi ẹ wá má ta'buduna min ba'di kílẹ̀ talẹ́ máa jọ́sìn fún lẹ́yìn ìgbà tí ń bá lọ tán kí làwọn ọmọ sọ qalu na'budu ilahaka wa ilaha abaik àwọn ọmọ ìwà fèsì àwọn ọmọ dáadáa àwọn ọmọ mùsùlùmí táwọn yàtọ̀ sí àwọn ọmọ léńjeléńje kí làwọn ọmọ fèsì wọ́n ní na'budu ilahaka olúwa tó dá ọ òun la máa sìn wa ilaha abaika olúwa tó dá àwọn baba ńlá tiẹ̀ náà òun náà là á làwọn bàbá ńlá rẹ̀ yìí Ibrahim ayakunra ni o anabi Ibrahim àwọn ọmọ ìwà bẹ̀rẹ̀ sí kà wa Ismail àti Ismail anabi Ismail wa Ishaq àti anabi Ishaq anabi Ishaq ìlàhán wàhídà olúwa kan ṣoṣo tí ò lórogún òun la máa sìn ẹ máa gbọ́n tán fi parí ẹ o wa nahnu lahu muslimun gbogbo àwa ọmọ rẹ pátápátá wà náhànú láhu mùsùlùmùn gbogbo wa mùsùlùmí la máa ṣe mùsùlùmí ni wá o ẹtí sẹ. ó hàn bíbá yín sìn ipe ànábì Ibrahim ànábì Ismail ànábì Ishaq ànábì Yakub àtàwọn ọmọ rẹ̀ àtàwọn bàbá ńlá rẹ̀ náà ẹ̀sìn wọn náà ṣe jàmá pẹ̀lú bàmúsí àyà ẹ̀ ẹ̀sìn Islam mùsùlùmí ni gbogbo wọn. ẹ kọ́kọ́ mú àyà yẹn dání ná Suratul Baqara àyà wọn àtàtì tírì ẹ kọ́kọ́ máa fi yún sómi ara báyìí náà kẹ́yìn mùsùlùmí kẹ́ ẹ máa mọ̀ yí pé hé nǹkan kí sínú Quran ẹ já lọ sínú àyà mi ẹ lọ sínú sọ́tò Ali Imran Quran chapter three ẹ lọ sí sọ́tò Ali Imran Quran chapter, eh, chapter three náà ni ẹ lọ sí àyà fifty two ẹ eh, five two àyà fifty two ẹ lọ sí kí là lọ sọ ṣe pé àti rí ànábì Yakubu sìn àti rí ànábì Ibrahim a ti rí anabi ismail a ti rí anabi isaac àti àwọn baba ńlá anabi yakub a ti rí níbi ayé àti mọ̀kàtà yẹn pé gbogbo wọn mùsùlùmí ni wọn wọn là mọ́lẹ̀ ẹjá lọ wo anabi isa gbogbo yín náà lè sáà mọ anabi isa àbí tọyì ẹ̀sìn wo lòun náà ṣe <laughs> ẹ̀yin ọmọ yìí àánú yín ṣe mí wàláì àánú yín ṣe mí ẹ̀sìn wo lànàbì isa ń ṣe sọ́wọ́tì alimoran aya fifty two kí làlọ́ sọ. So Allah ní falamma ahassa Isa minhumul kufra qala man ansari ila Allah qala al-hawariyun nahnu ansarullah amanna billah washhad bi anna muslimun nǹkan táwọn náà sọ náà máa tú fún yín nígbà tí Allah ní falamma ahassa minhum falamma ahassa Isa minhumul kufra nígbà tí àníbẹ̀ Isa ṣé ẹ mọ̀ pé ànábì Ìsá àwọn ọmọ Ísírẹ́lì ni àlọ́ òran sí kì í ṣe gbogbo ayé ìyẹn ló fà á ẹ ń bá lóun tẹ̀lé ànábì Ìsá nìsín tó ní ẹ̀sìn ànábì Ìsá ní í ṣe ó ń gbéra ẹ̀ lábòkè ni Islam ni ẹ̀sìn gbogbo ayé ànábì Ìsá lásìkò rẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì náà rán sí ó dẹ̀ ti jíṣẹ́ pé ó ti parí iṣẹ́ gbogbo àwọn tó bá wà lẹ́yìn ìgbà náà Islam tán fi rán ànábì wa Muhammad náà gbọ́dọ̀ máa ṣe ìgbà tí Allah wá ní ànábì Ìsá ó ń funra pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì pé àwọn kan ń bẹ nínú wọn wọn àfẹ́ gba nǹkan tó ń sọ fún wọn wọn àfẹ́ gbà fún un nígbà tí ànábì Ìsá wá ń funra bẹ́ẹ̀ ànábì Ìsá wá ń bi wọ́n léèrè pé qala man ansari ila ta ni nínú yín tí ó ṣe tòun nínú yín ta ni nínú yín tí ó ràn ẹ̀sìn tó ń mú wá Islam tó ń mú wá lọ́wọ́ nínú yín ta ni nínú yín tí ó tẹ̀lé òun gẹ́gẹ́ bí ànábì nínú yín kí náà sọ qala al-hawariyun nahnu ansarullah àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n gbàgbọ́ àwọn sọ pé ah, àwa ni o àwa sọpọ́ọ̀tì ẹ o amanna billah àwa gba olúwa rẹ gbọ́ washhad ìwọ isa ìwọ náà jẹ́rìí o bi anna muslimun ẹ̀dìrí sẹ́ jẹ́rìí o ìpè gbogbo wa yìí mùsùlùmí ni wa ẹ̀dìrí náà o ànábì isa gẹ́gẹ́ fúnra ẹ̀ mùsùlùmí ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n gbàgbọ́ ńjọ́ náà lọ yàtọ̀ sí àwọn tí wọ́n gbàgbọ́ mùsùlùmí làwọn náà àwọn tí wọ́n bá takò ńgbà náà kèfèrí làwọn náà bó ṣe wà lásìkò títí wa yìí náà tá a rí mùsùlùmí bẹ́ẹ̀ náà la rí kèfèrí aláwọn ọmọ yìí ní òsì kèfèrí <laughs> àwọn ọmọ léńjẹ léńjẹ yìí wọ́n ní òsì nǹkan tí ń jẹ́ kèfèrí kò sí kò sí bó ni ó ṣe wà mùsùlùmí wà kèfèrí wà gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé aṣọ àlọ́wọ́ ní mùsùlùmí àwọn tí ń tẹ̀lé àṣà Allah lásìkò ànábì Ibrahim mùsùlùmí ni wọ́n àwọn tán kọ ti ànábì Ibrahim nígbà náà kèfèrí ni wọ́n àwọn tán tẹ̀lé ànábì Yakubu nígbà náà mùsùlùmí ni wọ́n àwọn tán kọ tiẹ̀ nígbà náà kèfèrí ni wọ́n àwọn tán tẹ̀lé ànábì Musa lásìkò tiẹ̀ mùsùlùmí ni wọ́n àwọn tí wọ́n kọ tiẹ̀ kèfèrí ni wọ́n the same thing ànábì wa Muhammad tó jẹ́ ìgbẹ̀yìn gbogbo àwọn ànábì ẹ ń bá gbà fóun náà mùsùlùmí ni gbogbo ẹni tó bá kọ tiẹ̀ tí ń ṣẹbọ pẹ̀lú olúwa rẹ̀ tí ń takò ànábì tí ń takò rán kèfèrí lòun náà àyà mi mo tún fún yín yẹn o àti ti rí yín sìn gbà níbẹ̀ ìsá àti àwọn tí wọ́n gbàgbọ́ lásìkò rẹ̀ kí ni wọ́n jẹ̀ mọ́ mùsùlùmí ni wọ́n alọ́wọ́ làmọ́lẹ̀ sínú bíbá ẹ lọ sínú àyà mi màá fi àyà Kùrán màá fẹ́ fi ṣe ẹ̀yin ọmọ ilé ṣe ẹ mọ̀ tí ń jẹ́ Quran ẹ mọ̀ wípé ìwé kan ni èèmọ̀ ìwé ni ẹ mọ̀. ẹ di ìwé newspaper tẹ́ ń ra káàkiri ẹ di ìwé storybook tẹ́ kàn máa sẹ́nu yàmà sí ẹ mà pé ìmọ̀ wà nù kọ́ra ẹ mà ẹ já lọ sínú sọ́rọ́tù ṣúrọ́ sọ́rọ́tù ṣúrọ́ àyà thirteen ẹ lọ sí ẹ ti sí sọ́rọ́tù ṣúrọ́ ẹ lọ sí àyà ẹlẹ́kẹtàlá àyà thirteen ẹ já ohun tó náà tó sọ. Allah ni sharo lakum mina din ma wassa bihi Nuhan. والذي أوحينا إليك وما وصينا به وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه هنا نمكاين كني تمعي ألو نشرع لكم من الدين mo ti ṣe òfin ẹ̀sìn fún yín òfin pé kẹ́ ẹ máa jọ́sìn fún mi mo ṣe lófin fún yín o ó ń sọ fáànù bí wà bẹ́ẹ̀ àlọ́ wa ń sọ fún yín pé òfin ẹ̀sìn tí mo ṣe fún ọ pé kó máa jọ́sìn fún mi kìí sì wọ nìkan ni mo sì lófin fún máa wá sọ bíi Nuha òun náà ni mo sọ fún ànábì Nuh ẹ ti rí sẹ́ ànábì Nuh lẹ́yìn pé Nuha òun náà ni mo sọ fún ẹ̀sìn yẹn náà ni mo ní kó náà máa ṣe wàlẹ́dì àwòháìnà ilẹ̀ ìka ẹ̀sìn Islam yẹn náà ni mo sọ fún wa ànábì náà kí wọ́n náà máa ṣe kìí tún ṣèwọ nìkan wà máa wà sọ ìnàbíhi Ibrahim òun náà ni mo sọ fún ànábì Ibrahim pé kó máa ṣe kèésò nìkan wà Musa òun náà ni mo sọ fún anabi Musa ẹtí rí sẹ wà Isa òun náà ni mo sọ fún anabi Isa kí ni mo sọ fún wọn an akimu diin gbogbo yín pátá ni kẹ́ ẹ máa ṣe Islam kẹ́ ẹ máa ṣẹ̀sìn wala tatafarraqu fi ẹ gbọ́dọ̀ yàkó ń bẹ o Suratu Shura àyà tààtìn anabi mélòó la lọ tó dárúkọ náà àyà yìí sìn ó dárúkọ anabi Nuh ó dárúkọ anabi Ibrahim ó dárúkọ anabi Musa ó dárúkọ anabi Isa ẹ máa kọ gbogbo àyà ilẹ̀ ọ̀kẹ́yìn náà lọ́wọ́ tu wò yín o ẹ lọ́mọ tu wò fúnra yín o kẹ́ ẹ lè bá a mọ̀ yín pé Islam ẹ̀sìn kan ni tó clean and clear ẹ ń bá ń sẹnu yamayama ń bẹ̀ ó dà bí ó jẹ̀bà yó àbó jàmàlà yó wá ń làágùn yín kàn sọ yamayama àbó ti mu ọtí yó yín kàn wíwì kúwì àbó ti fa igbó sínú ọpọlọ ẹ̀ ìmọ̀nà ń bẹ́nu Quran gan kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ mú wa ó ti clear nu Quran. ànábì gbogbo àwọn ànábì òun náà ló jẹ́ kí n máa kà á wo àwọn tá a lọ tún mẹ́sàn-án nu ayé náà nìsín ó dárúkọ ànábì Nuhu ń bẹ ó dárúkọ ànábì Musa ń bẹ ó dárúkọ ànábì Isa ń bẹ ó dárúkọ Ibrahim ń bẹ ó dárúkọ ànábì wa Muhammad ń bẹ ó dẹ̀ lámọ́lẹ̀ pé òfin tí mo ṣe fún yín pé kí gbogbo yín máa jọ́sìn òfin tí mo ṣe fún yín nìyẹn gbogbo wọn mùsùlùmí ni wọn kò kankan ẹ ti ríṣẹ́ ṣé ká tún mi ọ̀ àyà pọ̀ ẹ lọ sínú sọ́ọ̀tù suratu Maryam ibẹ̀ lèmi ti mú ìmọ̀nà tèmi o mò ń mu nínú Quran mò ń mu nínú hadith mi ì mu nínú ọpọlọ mi mi ì mu nínú ìròrí àwọn èèyàn mi ì mu lọ́dọ̀ àwọn scientist mi ì mu lọ́dọ̀ àwọn sociologist mi ì mu lọ́dọ̀ àwọn kìnnì kan rárá o mi ì mu lọ́dọ̀ àwọn philosopher rárá ẹ̀ ń bá fẹ́ mọ̀nà ẹ̀ mú ìmọ̀nà nínú Quran kìtàbùn sàmàwíyún rọ̀bàní ìwé tó wá látọ̀dọ̀ Allah straight ibẹ̀ lẹ ti lè rí ìmọ̀nà ẹ mọ́ mú lọ́dọ̀ àwọn sociologist ẹ mọ́ mú lọ́dọ̀ àwọn philosopher ẹ mọ́ mú lọ́dọ̀ àwọn scientist ẹ mọ́ mú lọ́dọ̀ àwọn eh, free thinker ẹ mọ́ mú lọ́dọ̀ ẹ mọ́ mú gbogbo àlè gbọ́dọ̀ ti fẹ́ rí ìmọ̀nà ó kọjá òye ọpọlọ ọmọ èdè yàn ẹ mọ́ mú nínú ròrí ara yín ẹ lọ mú nínú ìmọ̀nà ọba tó dálẹ̀ ayé tó dá èèyàn tó dá sánmà tó dálẹ̀ ẹ lọ mú nínú ìwé tó fi ránṣẹ́ sí wa ọba rínúròde ọba tó mọ kọ̀kọ̀ ọba tó mọ gbangba ibẹ̀ ni ká ẹ ti lọ mú ìmọ̀nà ẹ mú ìmọ̀nà lọ́dọ̀ àwọn ànábì tó yẹ pé direct Allah ló rán wọn ṣẹ́ ibẹ̀ ni ká ẹ ti mú ìmọ̀nà yín gbogbo ìmọ̀nà míì tẹ́ ẹ bá rí tó bá ti yapa sí ìmọ̀nà Quran ìmọ̀nà ọ̀rọ̀ ìmọ̀nà àwọn atánàbí mú wá ẹ kọ̀ndẹ́ẹ̀mù ìlànà yẹn fún ìsìláàmù ni ẹ má gbé ìròrí yẹn lórí ìsìláàmù ẹ má gbé síbẹ̀ ẹ lọ sínú sọ́ọ̀tù Mariam o mo ti ní ká ẹ ṣe ẹ lọ sí àyà fifty five ẹ kí la lọ sọ ń bẹ anabi Ismail ẹ sáàmù anabi Ismail aleyhi salatu wa salam kí la lọ sọ ń parẹ ṣé mùsùlùmí lò náà bẹ́ẹ̀ ṣe mùsùlùmí ẹ má wọn gan o sọ́ọ̀tù Mariam àyà fifty five àlọ́ wa gbé ọ̀rọ̀ anabi Ismail wa kí ni ṣe àlọ́ ni wàkàna ya'muru ahlahu bis salati waz zakati wa kana inda rabbihi mardiya alo ní anabi ismail tẹ́ ń rí yẹn wa kana ya'muru ahlahu bis-sala ìmọ̀ ń pa àwọn ẹbí rẹ̀ láṣẹ bis-sala àti pé ká máa kírun ẹ̀ríṣẹ́ anabi ismail ó ń pa àwọn ẹbí ẹ̀ láṣẹ àwọn immediate family ẹ̀ kana ya'muru ahlahu bis-sala ó ń pa wọn láṣẹ pé ká máa kírun wa zakat ó ń pa wọn láṣẹ pé ká máa yọ sàká owó wọn wàkàní ìndà rọ́bìhì mọ̀rọ̀dìyà àlọ́ òní á òun yọ́nú sí ànábì ismail ẹnu ìyọ́nú ni àlọ́ òtún dárúkọ ànábì ismail ń bẹ kí lóun náà tún pa àwọn ará ilé ẹ̀ láṣẹ ẹ̀ ó ń pa wọn láṣẹ islam ká máa kírun ká máa yọ sàká àwọn ọmọ ìsìn ni kò sí nǹkan tí ń jẹrun wọn ní kò sí nǹkan tí ń jẹ sàká wọn ní kò sí nǹkan tí ń jẹ ká máa lọ sí ájì wọn ní kìnìkan kìnìkan ṣùgbọ́n ká máa ṣe bọ́ <laughs> àbí ẹgbàá mi wọlé ẹgbàá mi wọlé àbí ṣùgbọ́n ká jọ́sìn fólúwa wa ẹ gbà yín wọlé àgbákò ni wàláì làṣẹ àgbákò tó le ni ah ẹ̀rù yín bà mí àyà pọ̀ ni kò sí tí wọ́n bá tí mo lè lo two hours tó yẹ pé mo lè lo two hours lórí rédíò yìí kó àyà wa àyà ti pọ̀ jù náà kọ́ á pé mo ní àǹfààní ni mo lè máa lo two hours lọ tí n sì mọ kó àyà wa nù kọ́ra tí ó mọ tọ́ka sí pé gbogbo àwọn ànábì mùsùlùmí ni wọ́n yóò mọ̀ tọ́ka sí pé islam làlọ́ òní kí gbogbo wa ṣe ẹja lọ wọ ànábì musa nínú sọ́tù yunus ẹ lọ ṣe sọ́tù yunus Quran chapter ten nìyẹn ẹ lọ sí àyà eighty four ẹ ṣí o ẹ wò ó tá lọ sọ mbẹ àlọ́ ò gbé ọ̀rọ̀ ànábì musa mbẹ ó gbé wa kílà ànábì musa kílà lọ́ọ̀ sọ kílà lọ́ọ̀ sọ pé ànábì musa sọ ẹ má wo àlọ́ òní ànábì musa sọ pé yà á kọ́ òun mo pè yín ìjọ mi tí àlọ́ rán mi sí ta ló ń sọ̀rọ̀ yìí àlọ́ gbé ọ̀rọ̀ ànábì Musa wa ànábì Musa wa sọ pé yàkọ̀ mo pè yín ìjọ mi tí àlọ́ rán mi sí nkuntun àmọ́ntun bìlà nkuntun àmọ́ntun bìlà tó yẹ pé lódodo ẹ bá gba àlọ́ gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń jíṣẹ́ fún yín ẹ bá gbàgbọ́ lóòótọ́ fàálẹ́ yìí tàwákàlù òun náà ní kẹ́ gbára lé ẹ mọ́tò gbára lé nǹkan míì ẹ mọ́ gbára lé oúnjẹ mùsùlùmí ìgbáralé òǹdè mùsùlùmí èlò òǹdè àìgbáralé gbẹ́rẹ́ ẹlòmíì ti sín gbẹ́rẹ́ sí gbogbo ọrùn tí ń bẹ ní ara rẹ̀ ọrùn tọrùn ọrùn apá ọrùn ẹsẹ̀ ọrùn ìbàdí ẹlòmíì ò tiẹ̀ lo bíléèdì mọ́ àáké náà bí bá ń sín gbẹ́rẹ́ kí ló dé bẹ́ẹ̀ lómi ṣe ń sòkígbẹ́ bẹ́ẹ̀ ní í ṣe mọ́tàgbàmọ́lẹ̀ bẹ́ẹ̀ ní í ṣe gbẹ́kúdè bẹ́ẹ̀ ní í sọfẹ́ bẹ́ẹ̀ ní í ṣe gbó àá àá kí ló bá dé bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ mùsùlùmí kí ló sún ẹ dé bẹ́ẹ̀ ṣe bí yorùbá náà ni mo sọ pé ìwọ ọmọ ìwọ ọmọ ẹni ni mo ń mú ní sòkè gbé àbí nǹkan kí ló kàn bẹ́ẹ̀ gbogbo yẹn kì í ṣe ìlànà Islam ká máa gbé gbòógbé kọ́rùn ká máa ṣàgùn ká máa gbé nǹkan lọ sórí ìta náà nínú kì í ṣe ìlànà Islam ìyẹn là níbi Musa ń sọ yìí pé nǹkan tún amantu billah tọ́ ẹ pé lóòótọ́ lẹ gbà lọ́wọ́ tí mò ń pè yín sí gbọ́ o fa alayhi tawakkalu òun nìkan ni ká máa gbára lé ẹ wá máa gbọ́ ìmọ̀ ànábì musa wá sọ pé nkuntum mùsùlùmí tó wáyé pé mùsùlùmí ní lódodo kí lóun náà tún sọ ó pe àwọn ọmọ tí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ní kíni ó pe wọn ní mùsùlùmí tẹ́tírísẹ́ mùsùlùmí ni gbogbo àwọn ànábì sẹ́ mùsùlùmí ni àwọn tó bá gbà fún wọn náà wọ́n máa jẹ́ kìí ṣe páwa nìkan la jẹ́ mùsùlùmí gbogbo ẹni tó bá ti gbà fún ànábì kọ̀ọ̀kan mùsùlùmí ni wọ́n ní ìgbà kọ̀ọ̀kan gbogbo ẹni tó bá kọ̀ fún wọn jọ náà lọ́hùn kèfèrí ni wọ́n ní ìgbà kọ̀ọ̀kan kìí ṣe pé àwa ìjọ ànábì yìí nìkan ni mùsùlùmí rárá o àwa nìkan kọ́ mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé òfin lè yàtọ̀ òfin díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lè yàtọ̀ ní ìbámu bí Allah bá ṣe fẹ́ kì í sáré fún yín lápèjúwe nísìnyí àwọn ìjọ kan bẹ nú àwọn ìjọ tó ti síwájú tó yẹ pé táwọn bá tí tí ẹ̀gbin tó bá ta sáwọn lára wọn ò fi nǹkan gbó ojú ibẹ̀ ni ìyẹn ni òfin tí wọ́n ń gbà náà tán bá ti fi gbó tẹ́jẹ̀ bá ti yọ wọ́n ti mọ́ òfin tí wọ́n nù gbà náà ṣùgbọ́n nínú òfin àwa ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú òfin titi wa òfin titi wa ni pé àwa ò fi omi san bẹ́ẹ̀ ni ẹ̀gbin ta sí wa lára ń sìn bí àtọ̀ àbígá à á fi omi san ni táwa bá ti fomi san bẹ́ẹ̀ àwa ti mọ́ ṣe pé òfin yàtọ̀ but Islam kan náà ni gbogbo wa ń ṣe bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn ẹ jẹ́ n túmọ̀ àyà mi wá àní tẹ́ bá gbà mí láàyè tí rédíò ìbá lè gbà mí láyè kí n máa lo two hours lọ màá máa kẹ́rì wa lọ ni wàláì màá máa kó wa lọ ni ẹja tún lọ sínú sọ́ọ̀tù bákọ́rọ̀ àyà one thirty two sọ́ọ̀tù bákọ́rọ̀ àyà one thirty two ẹja lọ síbẹ̀ ká tún lọ wo nǹkan tí Allah subhanahu wa ta'ala ká wo nǹkan tí ń sọ ń bẹ̀ ẹ̀rí lọ sọ ń o nù sọ́ọ̀tù bákọ́rọ̀ àyà one thirty two ẹja lọ wo nísìnyí báyìí kí ló ṣẹlẹ̀ ń anabi Ibrahim àti anabi Yakub wọ́n ń bá àwọn ọmọ wọn wọ́n ń bá wọn sọ̀rọ̀ nínú àyà yẹn nínú sọ́tùlù bákọ́rọ̀ àyà one thirty two ànábì Ibrahim àti Yakub wọ́n ń bá àwọn ọmọ sọ̀rọ̀ wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ fún wọn bígbà téèyàn bá ti dàgbà tó ti dògbó ó wá fẹ́ sọ àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọ tó bí kí wá ní Allah wa sọ pé wọ́n sọ Allah ní fala tamutunna illa wa antum muslimun anabi ibrahim àti yakub wọ́n ń sọ fáwọn ọmọ wọn pé ẹ̀yin ọmọ mi fàlàtàmùtùnà ẹnìkan kò gbọ́dọ̀ kú nínú yín o ilá wa antum muslimun àyàfi kẹ́ ẹ kú ní mùsùlùmí ẹ ti fi sẹ́ mùsùlùmí ni gbogbo wọn sẹ́ ó la ẹ̀sìn bọ̀ wá lọ́rùn ni ọ̀ràn ẹ̀yàn ní ká ṣe islam kì í ṣe náà bá fẹ́ bẹ́ẹ̀ ok ẹja tún lọ sínú àyà mi ah, àyà pọ̀ gan ẹja lọ sí sọ́ọ̀tù yunus ẹ lọ sí àyà seventy two rẹ̀ suratu Yunus àyà seventy two àlọ́ ògbé ọ̀rọ̀ ànábì Nuh tẹ́ǹpé ní Nuh ànábì Nuh gbé wá síbẹ̀ kí làlọ́ sọ pé ànábì Nuh sọ àlọ́ sọ pé ó sọ pé wà umirtu àlọ́ òpami láṣẹ ànábì Nuh ní sọ̀rọ̀ yìí o àlọ́ òpami láṣẹ an akuna minal muslimin ẹ ṣáà gbọ́ mùsùlùmí bẹ́ẹ̀ tiẹ̀ mọ́lá bẹ́ẹ̀ mọ́lá bá wa ẹ ṣáà gbọ́ mùsùlùmí gbogbo tí mo ti ń kà láti àtàárọ̀ yìí ẹ sáà ń gbọ́ mùsùlùmí mùsùlùmí mẹ́. ànábì nuhu ni wàá omiltu Allah ó pa mí láṣẹ an akuna minal mùsùlùmí ipe kí n jẹ́ mùsùlùmí ni ẹ lọ kà sọ́tù Yunus aya seventy two ó wà bẹ́ẹ̀ ẹ ti rí sẹ́ o ẹ já wa lọ sínú hadith anabi wa Muhammad díẹ̀ sallallahu alayhi wa sallam hadith anabi wa Muhammad ẹ já lọ síbẹ̀ ẹ lọ wo Sahihu ẹ wo sọ̀híù bukhari ibi méjèèjì náà ló wà tó yẹ pé sọ̀híù bukhari lẹ fẹ́ wò ẹ lọ wo three thousand four hundred and forty three three four four three ẹ lọ wo bẹ̀ tó yẹ pé sọ̀híù muslim lẹ fẹ́ wò ẹ wo two thousand three hundred and sixty five two three six five ẹ lọ wo bẹ̀ kí lóò ànábì sọ ànábì sọ yìí pé wàlí àǹbíyàwó gbogbo àwa ànábì ànábì wa muhammed ní sọ̀rọ̀ yìí o gbogbo àwa ànábì pátápátá ikhwatun li allat ọmọ bàbá kan náà ni wá ọmọ ìpínlẹ̀ kan náà ni wá ọmọ ìyá kan náà ni wá ummahatuhum shatta ìyá wa yàtọ̀ síra wọn wa dinuhum wahid àmọ́ ẹ̀sìn kankan náà ni gbogbo wa mú wa kí ni ìtumọ̀ dáná bí n sọ àníbi ni ọmọ bàbá kan náà jọ ni wá ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ̀sìn kan náà ni Allah ó gbogbo wa kí wá ní ìtumọ̀ gbólóhùn pé ummahatuhum shatta ìyá wa yàtọ̀ síra wa òyìn ni pé òfin òfin tá lọ fún wa ó yàtọ̀ síra wa òfin tá lọ fún wa ṣe kínni ó yàtọ̀ síra wa àwọn ìjọ kan ti síwájú wa rí tó yẹ pé nígbà tán dẹ́ṣẹ̀ wọ́n wá fẹ́ túbà òfin tá lọ fún wọn níjọ́ náà lọ́hùn ni pé kí wọ́n máa para wọn tó mọ̀ pé àwọn fẹ́ túbà ẹni bá fẹ́ túbà yóò para ẹ̀ <laughs> òfin tí wọ́n gbà náà nù ṣùgbọ́n nínú òfin tànàbí wa Muhammad yìí ẹ̀ ń bá fẹ́ túbá yóò tọrọ àforíjì ni kò ní ìdí para ẹ̀ ẹ̀ ti ríṣẹ́ báyẹn but Islam kan náà gbogbo wọn ṣe òun lànàbí ń sọ pé ikhwatun li allat gbogbo àwa ànábì ọmọ ìyá kan náà jọ ni wa ìdìbì kan náà ni gbogbo wa ti wá ìtumọ̀ ẹni pé Islam kan náà ni gbogbo wa ń ṣe ummahatuhum shatta ṣùgbọ́n ìyá wa yàtọ̀ọ̀tọ̀ ìtumọ̀ ni wípé òfin wa yàtọ̀ọ̀tọ̀ síra wọn. ìmí yàtọ̀ ìmí dẹ̀ bára wọn wadinuhum ló sọ bẹ́ẹ̀ o ẹ̀sìn kankan náà ni gbogbo wa mú wa wọn náà lẹ̀sìn islam ìyẹn gangan náà irú ọ̀rọ̀ táwọn ibi sọ yìí irú ẹ̀ náà ń bẹnu ayé irú ẹ̀ ń bẹnu ayé nínú sọ́ọ̀tù maida quran chapter five ayah forty eight sọ́ọ̀tù maida ayah forty eight kalẹ̀ báyẹn o wọ́mi ní hajà Allah ní ànábì kọ̀ọ̀kan ni mo fún ní òfin tiẹ̀ àti ìlànà tiẹ̀ òfin lè yàtọ̀ síra wọn nígbà míì òfin wọn sì lè papọ̀ nígbà míì ṣùgbọ́n Islam kan náà ni gbogbo wọn mú wa Islam kan náà ni gbogbo wọn mú wa kò sí ìyàtọ̀ ní gbogbo àwọn ànábì pàápàá ìyẹn ló fà á tó fi jẹ́ pé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ tako ànábì kankan ẹ ń bá ti tako ànábì ẹyọ kan tó lóun ò gbà ànábì ẹyọ kan gbọ́ ó ti tako gbogbo àwọn ànábì yòókù kò sí ẹ̀sìn téèyàn lè máa ṣe ó lóun ò gbà wa Muhammad gbọ́ ó wá lóun gba ànábì Ìsá gbọ́ ó ń ṣe fàájì ni o ní tó bá fi mú ọ sórí pàwọ́ àmùsùlùmí sìn àgbà ànábì Ìsá gbọ́ àgbà pé ànábì ni àgbà pé bíbí rẹ̀ ó yàtọ̀ sí bíbí àwọn yòókù àgbà pé òjíṣẹ́ látọ̀dọ̀ Allah ni àgbà pé Allah ránṣẹ́ wọ́n bí wa ká má gbàgbọ́ the same thing agba nabi Ibrahim gbọ́ the same thing agba nabi Ismail gbọ́ the same thing agba nabi Nuh gbọ́ the same thing náà agba nabi wa Muhammad gbọ́ téèyàn bá ti takò ànábì ẹyọ kan ẹ ti takò gbọ ànábì yòókù pàápàá èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nínú hadith tí Abu Huraira gbà wá Abu Huraira gẹ́gẹ́ fún rẹ̀ sàbí ànábì wa Muhammad ni kẹ́ẹ̀lì bá a mọ̀ pé ànábì kìí ṣe pé òun ló mú ìsìlámù wá ó mú Islam wá pẹ̀lú òfin tí Allah fẹ́ kó jẹ́ pé òfin yẹn òun láà máa lò lọ́tà yóò fi parẹ́ tí ò ní sànibí mi ìmọ̀ ni kì í ṣe kóun lọ́sẹ̀sẹ̀ mú Islam wá ma kuntu bid'an mina rusul kì í ṣe pé ànábì lọ́sẹ̀sẹ̀ mú Islam wá tuntun òun náà ni wàhálà tí mo ń ṣe fún yín kẹ́ ẹ lè bá a ma ẹ wá dú ẹ̀rí tí mo ti kó wá ní Quran níbi hadith Abu Hurairah tó wà ní Musnad Imam Ahmad eight thousand nine hundred and thirty nine nínú Musnad Imam Ahmad ànábì sọ pé innama bu'ithtu li utammima makarimal akhlaq Allah gbé mi dìde mi ànábì gẹ́gẹ́ bí ànábì kí n lọ kọ̀mplìtì kí n lọ kọ̀mplìtì àwọn nǹkan tó dáa ni àtúnṣe tálọ̀ fẹ́ ṣe níbi àwọn òfin tó ti síwájú ó ti kọ̀mplìtì ẹ̀ sínú ìsìláàmù ìkẹyìn tánàbí mú wa gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àwọn tàkọ́kọ́ nìsín àwọn míì nínú àwọn tó ti lọ tó bá fẹ́ túbá Allah ò ní kán para wọn ni Allah ò ṣàtúnṣe ẹ̀ níbi òfin tànábì tí ẹ̀gbin bá ta sí wọn lára wọn ò fi nǹkan gbóni tẹ́jẹ́ ò fi yọ Allah ò ṣàtúnṣe ẹ̀ àwọn báyẹn báyẹn báyẹn báyẹn báyẹn nínú àwọn ìjọ tó ti lọ tí wọn àbá tí ì dé ilé ìjọsìn wọn wọn à lè jọsìn ṣùgbọ́n nínú ìjọ tànábì kò síbi tá à ti lè jọsìn bó wà lójú títì bírun bá ka ọmọ bẹ́ẹ̀ mú tẹ́ kó tẹ́lẹ̀ kó mọ kírun ẹ̀ lọ kò sí wàhálà kì í ṣe dandan tó o bá rí mọ́sálásí ń bẹ̀ o lè kírun ní ibi tó wà yẹn náà ọjọ́ ti lọ àǹbí Allah subhanahu wa ta'ala kódà kó jọ ó ti tọ́ wa sọ́nà báyìí mo sì wà lọ́nà láéláé àwọn tí wọ́n ti mọ̀nà náà bá fún wọn ní ìmọ̀nà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí àtàlágbàtọ́ pakitímẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́k akẹgbẹ́ ó dèwọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnláre laoye road five mọ́sífàlà ìyànà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero eight zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.